أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته دعوة قفا ولو أترى كيف هو نبي محمد صلى الله عليه وسلم ألم تي أسلم لهم هو باتري وأنيا العافية على رأسني أتوقف ولو بنا ìkẹ́ ìgbẹ́ kó mọ bá ànábì kó mọ bá àwọn ará ilé rẹ̀ kó mọ bá àwọn sábà rẹ̀ gbogbo nípa fi dáadáa tẹ̀lé ànábì tó fi jẹ́gun ní ẹ̀rẹ́kẹ́ àwọn gbogbo àwọn olùkọ́ wa pátá náà bá san alẹ́sùn lórí àwọn òbí tó bí wa ìdùnnú gbogbo wa lọ́dà kùn tó jáde mọ́sá ń bá wa ṣe fún ọ̀tẹ̀rẹ́ àmọ́ sí yàrá àmọ́ rahmin pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ó tún máa tẹ̀síwájú ní àárọ̀ tèmi nínú tíra ní àtò àdé torí dansa làyè bọ̀ fúnra wa àdé tìta ó máa kà láàárọ̀ ni hadith ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gọ́rin hadith seventy seven ní hadith àfáwà abdullahi bin umar náà ní kẹrọ nǹkan bá yọ ní sí wọn. hadith yìí fẹ́ sàlàyé fún wa pé ta lẹni tá à ń pè ní mùsùlùmí irú àwọn ìròyìn wo ni mùsùlùmí máa ń ní lọ́wọ́ bákan náà tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìjìra hmm, kí ni tí wọ́n gbà lérò pẹ̀lú o ọ̀rọ̀ ìjìra tàwáwò náà rẹ̀ pé oṣù aláwọ̀kọ́ ńlá ti wáyé bó tilẹ̀ jẹ́ sí pé ní àwọn bùnmíì ó ní bí wọ́n ti máa ń ṣe àwọn oríṣiríṣi ìjìra tí wọ́n máa ń ṣe ànábì wá fún wa ní sọ́mìrì wípé ní táwa ní olùṣe ìjìra léèyàn kí làwọn ìròyìn tí a máa fi tá a máa rí lára ru ẹni bẹ́ẹ̀. عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمؤاجر من آجر ما نأى الله عنه والمؤاجر من هجر ما نأى الله عنه أخرجه البخاري حديث حديث أخو عبد الله بن عمر ناني كيرون كوبا يونسي أعوان جيجي قال أبا عبد الله بن عمر سويقي قال رسول الله صلى الله عليه وسلم اجسي ألهم يبكي ألهم وألهم كما باع سويقي المسلم ẹni tí ẹni tá a lè pè ní mùsùlùmí mọ̀nsẹ́lì màlì mùsùlùmúnà mẹ́ndísáàni òun náà lẹni tí àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ pátá tí wọ́n bá là níbi àhán ẹ̀ hmm? ẹni pé wọ́n là níbi aburú ahọ́n ẹ̀ kìí fi ẹnu rẹ̀ kìí fi kìí fi jẹ́ kí ìnira ó ṣẹlẹ̀ látara orí ahọ́n òun sí ọmọ ìyá rẹ̀ kejì àwọn èèyàn ó kí ń rí aburú rẹ̀ sọ bí wọ́n bá sọ ọ̀hún ọ̀hún a lágbájá àwa lè má fẹ́ràn rẹ o àmọ́ èèyàn dáadáa ni wọ́n ní láburú rẹ̀ sọ. So látara yìí pé bóyá kó wá sọ̀rọ̀ síyàn kó tó wọn wá délé kó máa ronú kó máa lè jẹun ẹlòmíì kúkú máa ń sọ bẹ́ẹ̀ ẹlòmíì àní màá sọ̀rọ̀ sí òní lè jẹun màá sọ̀rọ̀ sí ọjọ́ márùn-ún ó máa ronú ni bẹ́ẹ̀ sì ni lóòótọ́ tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ síyàn láàrin bí ọjọ́ márùn-ún sì máa ronú pé ah gbọ́dọ̀ àti wá gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ yìí yóò sọ àwọn ọ̀rọ̀ yẹn yóò sì bàyàn nínú jẹ́ mùsùlùmí gidi kì í jẹ́ kí ahọ́n òun kó kópa lára bọ́mọlàkejì. bákan náà wàyẹ́dì gbogbo ohun tí mùsùlùmí gidi ọba máa fọwọ́ ẹ̀ ṣe tí ọba máa fọwọ́ ẹ̀ dá lára kò ní jẹ́ kọ́wọ́ èèyàn máa jẹ́ ìnira fọ́mọlàkejì. níkàlùkù wa náà káwo bí ayé ṣe rí lẹ́nu hmm? káwo bí ayé ṣe rí lẹ́nu àwọn èèyàn ẹran màálùú ò dùn lẹ́nu àwọn èèyàn mọ́ bí ẹran èèyàn ẹrù ṣètọ́ni tó bá yí tó jẹ́ tó bá làákàyà àwọn èèyàn jẹ́ dé ẹrin ewúrẹ́ ò dùn lẹ́nu àwọn èèyàn mọ́ bí ẹrin èèyàn abẹ́rẹ́ nǹkan ṣé báwọn kan náà ni wọ́n fi ọwọ́ wọn tí wọ́n fi dú èèyàn tí wọ́n fi kun èèyàn nígbà téèyàn ń kun díẹ̀ àwọn kan náà ni wọ́n sì sọ fún wọn pé ní táwọn nídìí ni. nínú àtàwí náà a rí mùsùlùmí nù ọ kódà ààrẹ ni táwọn èèyàn tó máa ń pè é láàfáà tó sì jẹ kúrò àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n sáfà torí ẹnìkan ò ní já àfà kọ́ wa jẹ́ èèyàn ni ó dùn lẹ́nu gba abẹ́mí àwọn èèyàn ó sì máa ṣòfò ẹnìkan ò ní jẹ́ ẹnìkan ò ní já àfà lódodo kọ́ wa jẹ́ sí wípé rẹ̀ ṣe nítorí kó nira bá eléyìí ni mùsùlùmí gidi mùsùlùmí gidi gbọ́dọ̀ kọsàn rẹ yìí pé tí mo fẹ́ fọwọ́ mi ṣe yìí tí kò ní jẹ́ ìpalára fún mùsùlùmí ẹgbẹ́ mi ní àbí kàtẹ pé yẹn jẹnẹrálì torí pé ànábì sallallahu alaihi wasallam sọ àdìsí mi náà tó fi hàn yín pé kì í ṣe pé mùsùlùmí nìkan lèyìn ní jẹ́ kí ìnira ọkàn látọwọ́ yẹn gbogbo èèyàn náà nìyẹn gbọ́dọ̀ ṣọ́ra láì pé ibi tó bá ti lẹ́tọ̀ọ́ wípé ọyẹkẹ ni ìyọ jẹrú yàbá tí Islam bá faramọ́ àbí tí wọ́n yẹ sí wípé ní òfin ọ fara mọ́ tí ó sì ní kọlu tí islam sọ yálà lórí ahọ́n ni àbí ní ọwọ́ wa mùsùlùmí gbọ́dọ̀ máa kíyèsí bó tilẹ̀ jẹ́ sí wípé bí tí wù kéèyàn orí èyàn ò lè bọ́ lórí táwọn èèyàn máa sọ bí tí wù kọ́ da tó àwọn èèyàn máa sọ ńgbà míì náà ni pé gbogbo nǹkan bí tí wọ́n bá fẹ́ ṣe pé tí wọ́n fẹ́ ṣe wọ́n ṣe nítorí tọ́lọ́run àbí wọ́n ṣe nítorí wípé nítorí ọlọ́run ló fi ṣe tó sí wọn pé nǹkan yẹn ẹ̀kọ́ já àǹfààní fáwọn èèyàn tí ó pọ̀ àwọn ẹni tí wọ́n bá ń jẹ níbi ìbàjẹ́ àwọn lè máa sọ nípa wípé tó ṣe ni ọ̀dà àwọn lè máa kà á sí pé tí ọ̀dà ni ìyẹn làbá àkàfẹ́ sọ wípé ní wàmọ́ ahadummi alisunina sisalima wàlàwò annahu dáàkà nabiyyul mutahhar wa in kana sikita yakuluna abukamu. وإن كان مطيق يقولون مذر ẹ̀rìngà wọ́n tí ọmọ èèyàn àbí abáàní ẹnìkan ò lè bọ́ níbi káyé ọmọ sọ nǹkan kan nípa rẹ̀ wípé ó ṣe ó kù díẹ̀ káàtó báyìí èèyàn ò lè bọ́ níbi káwọn èèyàn mọ̀ra sì ṣèyàn torí pé ànábì sallallahu alaihi wasallam bọ́lọ̀ ti dá ànábì pé tó àwọn nǹkan kúkú tó ń sọ pé ànábì ò tún dá sáwọn irú àwọn èèyàn ní wàá sọ yìí wọn á rí i pé irú àwọn èèyàn yìí wọn náà àwọn tí wọn fẹ́ràn ntọ́lọ́nfẹ́ nu àwọn tí wọn fẹ́ràn kéèyàn ṣe dáadáa bó ṣe mọ̀ rí nu ìyẹn la fi sọ pé ní kéèyàn máa wò pé àwọn kan sọ nǹkan mi tí wọ́n bá ti yẹra rẹ̀ wò pé ntúwọ̀ ń ṣe ntọ́lọ́nfẹ́ ni ntó ń ṣe ntúwọ̀ rí pé kò yẹ kó kó nira báwọn èèyàn ntó yẹ kó sàǹfààní báwọn èèyàn ni. lábẹ́ eléyìí náà ni nǹkan àmì ọ̀pọ̀lọpọ̀ nǹkan àmì pé bẹ́nẹ́bìtì tí ó jáde ń bẹ̀ àǹfààní tí ó jáde ń bẹ àǹfààní gbogbogbò ni ṣùgbọ́n látara eléhùn nípò míì ó lè fẹ́ jọ bí ìnira fáwọn míì bí ìnira wọn bá sì kà wọn gbogbo àwọn ará yòókù ò ní ṣe kẹ́ni wọn ò ní ráǹfààní jẹ ẹja mọ alápèjúwe ẹ wà níbi iṣẹ́ ẹnìkan tí wọ́n kó ètò àwọn aráàlú àbí ètò àwọn àdúgbò kan wọ́n kó lé lọ́wọ́ ó sì ń jòkó lé abẹ́nìkan ó ń jòkó lé wọ́n á nítọ̀ wọ́n sì ti kìlọ̀ fún kìlọ̀ fún kò gbọ́ wọ́n wá dárú ẹni bẹ́ẹ̀ dúró lẹ́nu iṣẹ́ ìjọba sẹ pé ìnira ni ó jẹ fún wọn náà fún wọn dárú lẹ́nu iṣẹ́ ṣùgbọ́n tí wọ́n bá dárú lẹ́nu iṣẹ́ àwọn èèyàn yòókù tán fẹ́ ráǹfààní kò jẹ́ wọn rí jẹun nìkan ní dáwọ́ gbẹ kó jẹ àwọn àfọwọ́ni lábalábẹ́ wọn tó bá gẹ́ sí pé kán dáa dúró lẹ́nu iṣẹ́ làwọn èèyàn yòókù ní wọn fi ráǹfààní tiwọn kán dáa dúró nígbà wọn bá ti kìlọ̀ fún tí ó bá ti gbọ́ òun ló fọwọ́ ara rẹ̀ fa ìparun torí ìdí eléyìí mùsùlùmí gidi òun lẹni tó ṣe wípé àwọn èèyàn là níbi ahọ́n ẹ̀ kì í fi ahọ́n rẹ̀ kì í fi kó nira bọ́mọlà kejì mùsùlùmí gidi àwọn èèyàn là níbi tí ń fọwọ́ rẹ̀ ṣe kò ní jẹ́ sípà burú ní ọmọ fi ṣe fáwọn èèyàn eléyìí làwọn mùsùlùmí gbọ́dọ̀ di lágbọ́dọ̀ di mọ́nú lágbọ́dọ̀ di mẹ́mì lágbọ́dọ̀ di sọ́kàn lágbọ́dọ̀ jọ wọn ṣiṣẹ́ lórí orí wa gbogbo àfihàn tí wọ́n fẹ́ ṣe yìí sí kò ní jẹ́ nira fọmọlà kejì tí mùsùlùmí bá ti lọ lè mọ eléyìí gbogbo kò tó wù kó lè wà láyé yóò ronú lẹ́ẹ̀mejì kó tó ṣe nǹkan tí ó kó nira bá ọmọlàkejì torí ńgbà wọn gbà tọmọ yìí pé kínni àtọmọ yìí pé ìjọ kan ń bọ̀ tọlọ́run ó béèrè lọ́wọ́ òun lóhùn nìkan tí ò ní tí ò irọ́ pípa àwọn ẹjọ́ náà tọ́lọ́ bá sì fi béèrè lọ́wọ́ rẹ kó o ṣe ṣe yìí mọ̀pọ̀ fẹ́ jẹ́ àwọn àjọ lọ́hùn. ànábì tí wọ́n tẹ̀síwájú pé wàlmù àjẹr ẹni tá a lè sọ wípé olùṣe ìjìra ni táwọn sọ pé ah, ẹnì yìí náà ti mẹ́tò ṣe ìjìra lọ́wọ́ sẹ́wọ̀n pé nísìn tá a bá ń sọ̀rọ̀ nípa ìjìra tó nàbí ẹ̀rí ọ̀rọ̀ ìjìra ìjìra tó kọ́kọ́ wáyé táwọn àbá tó kọ́ tọ́ka sí òun náà ni ìjìra alákọ̀ọ́kọ́ tí àwọn sọ̀hábà ṣe láti mẹ́kà lọ sí ethiopia nígbà tí wàhálà pọ̀ nílùú mẹ́kà ànábì ní káwọn kan lọ sí ilẹ̀ ethiopia táwọn sí abáṣà ńgbà náà àwọn kẹfẹ́ yìí tún dé wọ́n tún ní kán padà wá wọ́n tún padà wá tún padà wá òun ìyá wọn tún wá pọ̀ sí àti wọ́n dọ́gbọ́n ni wọ́n tún padà lọ sí Ethiopia yẹn again. wọ́n àtúntún yá tí ìnira yìí tún pọ̀ anabi sallallahu alayhi wa anabi náà tún wò pé kó wọn lọ sí ilẹ̀ tọ́ì pàtó anabi tún dé ilẹ̀ tọ́ì níta anabi rò níta anabi fi ilé ó tún kéré níta anabi bá pàdé ní tọ́ì nínú ìnira wọ́n lé anabi lóko ẹ̀jẹ̀ ń sàn ní gbogbo ara ẹ̀ débi pé ibi tá ànábì sùn sí gbígbà tẹ́mi ti bọ́ lára yẹn níbi oko alòlù kìtàbì kẹta ànábì sùn sí njọ́ náà tí màláìka ò tó wá bá a pé kẹ́ni kí n ṣe màláìka jìbìrìlù dé wá bá ànábì pé rí ànábì màláìka olùjìbálì ń bọ̀ níbi màláìka ta kó òkèlé lọ́wọ́ ń bọ̀ wá bá ọ pa á láṣẹ ń tọ́ bá fẹ́ láìpẹ́ màláìka náà sì dé lóòótọ́ tọ́ ìlà àdẹ́bì sàlámù láyà àlè kí ọlọ́run ọlọ́run kò mọ̀ bá ọ kí ni ọbẹ̀ kí n ṣe èmi ni mo kókè lọ́wọ́ ṣé kí n pa kí n yí látòkè kí n dàdé wọn lórí gbogbo wọn parẹ́ ànábì ní rárá o ànábì ní rárá báwọn eléyìí ọba gbà àwọn àrọmọdọ́mọ wọn padà gbà tí wọn sì mọ ìjọsìn fún wọn rẹ wọn padà wá ti pa wọn rẹ kò ní sí ìdájọ́ kankan tí sùn lọ́wọ́ ẹwà nẹ́bì ẹwà ẹ̀kọ́ ẹwà ẹ̀kọ́ ẹwà ẹ̀kọ́ eléyìí jẹ́ pé gbogbo tó wù kéèyàn ó ṣe fún yàn tí wù kọ́ lágbára tó ìtún lẹ́mìí àforíjìn lẹ́mìí ìdáríjìn ànábì lẹ́mìí ìdáríjìn púpọ̀ ká sì máa jẹ́ pé ìlẹ́mìí ìdáríjìn wa á máa so mọ́ ọlọ́run lè tún mú mi jáde ń tọ̀ tó bá kan lónìí níta níbi sọ ni pé ọlọ́run bá fọ̀nà mọ́ òun ọmọ ni àti tó báwọn eléyìí bá sì pọ̀ tán àgbọ́ náà àwọn àrọ́mọdé ọmọ wọn padà gbọ́ àwọn tí wọ́n délẹ̀ tọ́ ìfù lẹ́nìí wọ́n mọ̀ pé nínú ìlú tó jẹ́ pé wọ́n ti ti ń sin lọ́hùn dáadáa lónìí ibẹ̀ ní tọ́ ìfù náà wà. dàbẹ́ ló ń bẹ̀ náà ni wípé ìjírá ìjírá kan nìyẹn náà ànábì sí ìjírá láti ọkọ̀ọ̀kọ̀ sí ìjírá láti ìlú mọ́kà ọlọ́sílẹ̀ tọ́yì bó tilẹ̀ jẹ́ pé wọn ò gbà ń bẹ̀ káànábì sílùú mọ́kà padà kí ọlọ́run tó wá padà sí yọ̀ǹda fáànẹ́bì káànẹ́bì tó wá sọ fáwọn sọ́ọ́bà pítọ̀ báyìí ọlọ́run ti sì yọ̀ǹda fún ẹ máa wá lọ sí ìlú Mádínà káànẹ́bì àti afábàkiri náà tó wá lọ lè bá àwọn tí wọ́n ti kọ́kọ́ lọ ṣáájú níbẹ̀ kí la fẹ́ lò lórí àwọn ìjírá wọ̀nyí ẹ rí i pé náà la pè yíhun náà pé kéèyàn ó kù láti ibì kan bọ́ síbì kan ìjírá ni ọlọ́run ọba àdìkẹ́ lánàá sọ eléyìí bí èèyàn bá ń gbé àdúgbò kan bí èèyàn bá ń gbélùú kan tó ṣe pé ìnira ni látàárọ̀ kò sí èyí orí ìdẹ̀kùn kan látàárọ̀ dalẹ́ rí lẹ́yìn ìgbà tí wọ́n náà ti gbìyànjú gbìyànjú pé ah kí ló tó yẹ kí n ṣe gbogbo tó rò pé ẹ kó ṣe ló ti ṣe ó ní ntọ́ nẹ́sẹ̀sì tó yẹ kó ní lọ́wọ́ ó ní lọ́wọ́ gbogbo gbìyànjú ló ti ṣe kú òun bẹ́ẹ̀ lọ síbò mi ardùn lọ ìwà sí àná dọ́lọ́hún wínú ilé ọlọ́run fẹ́ bíbí kan bá gbáyàn ibì kan gbáyàn. ìjìrà nìyẹn ànábì ni gbogbo eléyìí tá a sọ yẹn kéèyàn wá pòun tún kó gbá kẹrù pòun fẹ́ kúrò nílùú mọ́kà lónìí pòun lọ sílùú mọ̀dínà ká wá kékeré òun fẹ́ ṣe ìjìrà ni ìjìrà eléhùn làwọn àfáà ló ti parí pé táwa kà sí pé èmi náà ṣe ìjìrà eléhùn kọ ṣùgbọ́n ìjìrà yìí tí ó máa jẹ́ ìtumọ̀ pé tọ́ ọ bá wà níbì kan tára bá ń ní ọ kò sábúrú mẹ́kọ lọ síbòmí ìjìrà eléhùn ọ̀ parí o yóò sì máa lọ ìlà kìí sáà bákan náà èyí tó wá jẹ́ èyí tá ànábì ń ṣàlàyé fún wa níbi àdìsí tá ànábì ń tọ́ka sí ànábì ní kẹ́lìmọ̀ ìjìra òun náà láálò bákan náà ẹni tó ti wàá nú àwọn ìwà ẹ̀ṣẹ̀ kan tí ayé ti ń kìlọ̀ fún láti bí ọjọ́ mélòó kan tọ́nà wá ní kí ìmọ́lẹ̀ tọlọ́hun kó dẹ́mi ẹ̀ kó náà wá ronú kó wá pa gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ yẹn tì ànábì ní wàlúmọ̀ àjẹ ẹni tá a lè sọ yìí kó ṣe ìjìra mani hajara mani Allah òun lẹni tó pa gbogbo tọ́nà ọba àlekè ọlá sọ wípé kò dáa pé ẹ má dé díẹ̀ ẹ má dé díẹ̀ tó wá pàátì tọ́yàn lódì wọ́n lòun gan-an láyà kà sí pé ẹni tó ṣe ìjìra àwọn afáàtò wa ti mú jáde ọ̀gá pé nínú tí ó máa ní ní láádá náà ni wípé irú láádá táwọn tó ṣe yí jírá lọ́hún jọ̀rùn kìíní àná òun ní irú rẹ̀ náà lòun náà máa ní bó tilẹ̀ jẹ́ sí pé nǹkan jura wọn lọ nǹkan jura wọn lọ ṣùgbọ́n àfijọ eléyìí wọ́n máa jọ ní ọmọ jẹ́ torí ìdí eléyìí níta gbọ́yé nínú àdéhùn eléyìí tá a kà fún wa láàárọ̀ yìí wọ́n ní pé fóònù irú ìwà wo la máa bá lọ́wọ́ mùsùlùmí òdodo mùsùlùmí òdodo kò ní jẹ́ kí ahọ́n òun kó máa ká burú fọmọlàkejì kò ní jẹ́ kí ọwọ́ òun kó máa jẹ́ ìnira fọmọlàkejì bákan náà ni mùsùlùmí òdodo sì ní gbogbo ntọ́lọ́wọ̀n ọba ti fẹ́ ìmọ̀ pàtì lòun náà fi máa wà nípò ẹni tó ṣe kíni o ipò ẹni tó ṣe ìjírá fún ọlọ́run ọba àlekè ọ̀la abẹ́lẹ́ bàtà lánàá náà kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run kó sì jẹ́ kí lílo rẹ̀ kó jẹ́ kó rọrùn fún wa wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa